الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد لن يقفهم لهم أترى الكاتب فالنبي صلى الله عليه وسلم كي يرون وكما بنا بنبي àwọn ará ilé àwọn sàábí àti gbogbo àwa tí a ń fi wá kọ́ tí wọ́n ti ti yẹjú ẹ̀sàn àmín ní ìtẹ̀síwájú àgbéyẹ̀wò ọ̀rọ̀ olúwẹ̀lẹ́dàwọ̀ subhanahu wa ta'ala Suratu Nahl Kùránì orí kẹtàdínlógún ọ̀nà àláwà adákẹ́ sí àyà ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀dógún ní ìjókòó wa lánàá àbí ẹlẹ́ẹ̀kẹrin lé ẹlẹ́ẹ̀kẹrìnlá olúwa ń ròyìn àwọn sẹ́tí ń ṣe àwọn nǹkan tí ń mú jáde nírúgbìn lórí ilẹ̀ ọlọ́pàá lámì fáwọn tí wọ́n ń ṣèrántí ọ̀rọ̀ lọ́wọ́ ọlọ́run ló ń rọ odò òkun ọ̀sà nítorí kálíbà máa jẹran nú ẹ̀ àwọn ẹja oríṣiríṣi èyí tó omi tá a máa ń fi tá a máa fi so oúnjẹ jẹ ọlọ́ni bákan náà nínú odò ilẹ̀ tí máa ń mú àwọn hélíà àwọn nǹkan ọ̀ṣọ́ àwọn precious stones tẹ́ ẹ máa ń wọ̀ ọlọ́ni nínú àmì tó rí onípò rí ọkọ̀ ojú omi bó ti wulẹ̀ kó tóbi tó yọ máa rìn lórí omi. kò sí ètò nǹkan arìn àjò tí máa gbé ẹrù tó ilé tí wọ́n ń gbé borí omi èyí a wọ́n máa gbé borí atẹ́gùn ìmọ̀ wọn so shipping náà ni èyí tí wọ́n ń gbé borí ilẹ̀ mélòó ni ọkọ̀ orí ilẹ̀ fẹ́ gbé ṣùgbọ́n olúwa subhanahu wa ta'ala ó rọ odò fún wa débi pé ọkọ̀ ojú omi ti ń gbé bàálù bí wọ́n gbé báàlù wá láti ibi tí wọ́n ti ṣe wá sí orílẹ̀-èdè wa fàpẹ̀rẹ̀ ọkọ̀ ojú omi náà ni ó gbé wá bẹ́yà lódìdí ní o àbílẹ̀ yọyọ àwọn arìn ńláńlá nígbà tí Dangote ti ń kọ́ rìfánẹ́rì rẹ̀ àwọn ẹrù kan bẹ tó gbé wọlé tí pọ̀ Nàìjíríà ò lè gbà á wọn lọ gba pọ́ọ̀ tóbò wọ́n sẹ̀ wá gbé gorí ilẹ̀ wa wọn lọ gba pọ́ọ̀ bìíní gbogbo àwọn irin ńláńlá barakata àwọn irinṣẹ́ so odò náà ni wọ́n fi ń gbé eléyìí nínú oore tọ́lọ́mọba ṣe ni àti àrísè ma àmì rẹ̀ ọlọ́ni wọlé tẹ́pítà ogun mi fọ́dùlẹ̀ látara omi ẹ̀ ń wá nú ọlọ́ọ̀lọ́hún àwọn tí wọ́n ń ṣiṣẹ́ láwọn pọ̀ káàkiri táwọn marine àwọn náà mọ bí owó ṣe sodo síbẹ̀ ẹnìkan fún mi report ní bẹ́ẹ̀ bí ijọ́ márùn-ún sẹ́yìn tí ọ̀rí òun kan àwọn jọ ń ṣiṣẹ́ tẹ́lẹ̀ ní ilẹ̀ Ìgbò ó wá cross sí marine so wọ́n sọ pé òun lè boost bíi forty eight million naira lówó oṣù tó ń gbà presently forty eight million kìí ṣe àjẹmọ́nú lówó oṣù so ẹ̀jẹ̀ bá mi sọ̀rọ̀ ó lọ́nà tí ń lọ sàwọn certificate courses báyìí wọ́n fẹ́ cross ibẹ̀ ibi tá a sọ débẹ̀ ní àníyẹn ọlọ́ni wọlé tẹ́pítà gómìn fàbílẹ̀ kẹ́lẹ́ bá a máa mú sọ̀rọ̀ nínú ọlá ọlọ́run wala allakum tashkurun kẹlẹ́bà àdúpẹ́ fọlọ́run. olùwàwá tẹ̀síwájú ní ayé ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀dógún ọlọ́run ní wa alqa fil ardi rawasi ọlọ́run ló ń kan àwọn òkè mọ́lẹ̀ rawasi ọ̀nà làwọn òkè ọlọ́run bá fi wọ́n wé bíi pegs àwọn igi àkànmọ́lẹ̀ ọlọ́run ní anta nida bikum nítorí kílẹ̀ má bàa yẹ̀ mọ́yìn lẹ́sẹ̀ àǹtẹ̀mí dàbí kó má lọ yẹ̀ mọ́yìn lẹ́sẹ̀ ẹ̀wùlú ẹlẹ́dàá wa subhanahu wa ta'ala wọ́n ní tẹ̀mí dàbí máa ná tàtàhárák kó má lọ ṣík mọ́yìn lẹ́sẹ̀ ọlọ́ni wa anharan bákan náà ó káàkiri ayé ọlọ́ni wa subulan bákan náà wọ́n ń la àwọn ọ̀nà fún yín lórí ilẹ̀ ayé yàtọ̀ sí ọ̀nà tí gírídà là olúwa fi kódà àwọn ọ̀dún tókè wà àlàfo àwọn òkè báyìí ojú ọ̀nà táwọn èèyàn máa ń gbà ní àgbàrá ń gbà ní a máa dá ojú ọ̀nà sórí ilẹ̀ láwọn inú pápá nínú geography tí a bá ń sọ̀rọ̀ land forms bí àwọn bátà ní ṣe yà sórí ilẹ̀ ayé àwọn glaciers kódà láwọn alẹ̀ tí yìnyín ti ń ṣẹlẹ̀ àwọn àyè ń bẹ tó jẹ́ pé odò tiwọn ó ti di yìnyín orí odò yẹn ó ti di ibi tí wọ́n ń kọ́lé sí tí wọ́n ń sikini o tí wọ́n ń rìn kọjá tí wọ́n ń gbé mọ́tò kọjá lórí ẹ̀ yìnyín mi ń bẹ lórí omi míì wọ́n lè ní láti five hundred years yìnyín ò kúrò ń bẹ́ẹ̀ àwọn àtàwọn baba ńlá baba wọn bí wọn ṣe bá yìnyín yẹn bẹ náà nìyẹn tí wọn bá sì lu yìnyín yẹn dì lọlẹ omi ní bẹ nsàlẹ̀ rẹ̀ ọlọ́ni wa alqa fil ardi rawasiya an tamida bikum ó ń lò ń fi àwọn òkè sí ọ̀pá tó kàn mọ́lẹ̀ an tamida bikum kó má bàa yẹ̀ mọ́ ilẹ́sẹ̀ wa anharan ó ń dáhùn odò wa subulan àtàwọn ojú ọ̀nà la'allakum tahtadun kẹ́lẹ́bà mọ́nà la'allakum tahtadun àfáàní ìlà maqasidikum àwọn ojú ọ̀nà tí ó jẹ́ ká ilé mọ̀nà débi tẹ́ ń lọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ibi tí wọ́n la títì kọjá níbẹ̀ láwọn àdúgbò wa yìí ọ̀pọ̀lọpọ̀ ojú ọ̀nà táwọn èèyàn ti ń gbà látijọ́ náà ni láyé ìgbà táwọn fẹsẹ̀ tọ̀ gbogbo ìgbà tí gbogbo ìgbà tẹ́lẹ̀ yìí wà ní ọ̀bọ̀túgbó tí wọ́n ń lọ ẹ̀dẹ̀ ilé lọ́wọ́ ń gbà náà ojú ọ̀nà gírí láti ògbérìn yẹn òun làwọn ọdẹ máa ń tọ̀ láti ṣọdẹ tí wọ́n fi dé ọdẹ òun bàbá wa kan bẹ nílé àṣípadẹ wọ́n ní bàbá bàbá àwọn olọdẹ tán ní òun yẹn ojú ọ̀nà gírí o ẹ̀rí kọ́nà já ọdẹ òun ojú ọ̀nà táwọn ọdẹ máa ń tọ̀ ǹjọ́ náà pé yẹn ni wọ́n pè lọ́dẹ tí wọ́n ní òun tí wọ́n fi sọ̀rọ̀ yẹn lórúkọ torí ẹ bẹ́ẹ̀ ló ti wá rí gbogbo ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà táwọn èèyàn ń gbà lónìí ọ̀pọ̀lọpọ̀ ibi tí ó dọ̀nà ojú ọ̀nà ẹsẹ̀ tí wọ́n ń gbà láti dìka dédì kan ọ̀nà rẹ̀ tó bá wù wá lè làmì ní ìsìn àbí ká gbọ́nà kó kọjá ń bẹ̀ olúwa ní pé wàsúbùlà làálàkùn tẹ̀sẹ̀dùn òun lòun la àwọn ọ̀nà kalẹ̀ fún yín torí kẹ́lẹ́ bá mọ̀nà ọlọ́niwà alẹ́mẹ́tìn gẹ́gẹ́ bẹ́ẹ̀ lulúwa sọ àwọn àmì kalẹ̀ àwọn nǹkan ìdánimọ̀ àwọn àwọn nǹkan tí èèmọ́ fi dá ọ̀nà mọ̀ a máa ń pè kan landmark landmark ẹ̀rí kúta ẹ bá lọ ọ̀dùn ẹ máa ṣàkíyèsí pé ó fẹ́ràn ìgbé ilé epo kan bẹ́ẹ̀ bí ilé epo blue ẹ̀ so àwọn nǹkan tẹ́ fi dá ọ̀nà mọ̀ pẹ̀tọ̀ igi kan bẹ láàrin òkúta rabata yìí ẹgbẹ́ ẹ̀ lágbà kọjá látọ̀ tá a fi dábàá bàbá kìnnì kan àgbẹ̀gbẹ́ odò àtàwọn nǹkan tó ń pè ní milestone àwọn òkúta tí wọ́n máa gbé sójú ọ̀nà láti bá àfi dá ọ̀nà mọ̀ láyé ìsìn wọn máa fi kankéré ṣe wọn ò rí mọ́lẹ̀ wọn akọyè kìlómítà tí ó dé ìlú tẹ́ lọ wọn pè milestone ma'alimu tariq gbogbo àwọn kan wọ̀nyí ọlọ́ni wà alkọ́fìl áwùdìrọ̀ wà àlàmáàtì àtàwọn àmì ọlọ́ni wábí najm bákan náà pẹ̀lú ràwọ̀ hum yahtadun àwọn ọmọ èdè yẹn máa fi mọ̀nà níjọ ohun tó máa ń sìnrìn àjò lórí ilẹ̀ ni àbí lórí omi ó ti láwọn ààyè táwọn àràwọ̀ wà tí wọ́n dá mọ̀ ojúpọ̀nà àwọn àràwọ̀ yẹn ni wọ́n fi máa ń rìn tó bá jọ̀sán ni kó bá jẹ́ ojú mọ́mọ́ ni ibi tí òòrùn bá wà wọn ò pé tọ ojú ọ̀nà ibi táwọn ń lọ ọ̀nà ibi tó òòrùn ti ń yọ ni apá ọ̀tún ibi tó òòrùn ti ń yọ ni apá òsì ibi tó òòrùn ti ń yọ ni so ẹ ti ń rìn yẹn kí wọ́n má sọnù lórí omi òkun wọ́n máa ń lo compass compass yẹn náà wọ́n máa ń fi kíni ìràwọ̀ tó wà ní sánmà wọ́n máa fi gáìdì ara wọn kó mọ̀jẹ̀ pé ọ̀nà bíi ọ̀nà èkó làwọn lọ àwọn ti mórí dé àbújá ọlọ́ni ó ń sáwọn nǹkan yìí ètòrí kan lè bá a mọ̀nà ṣùgbọ́n láyé ìsìn navigation system ó ti advance ó ti advance ó ṣeé ṣe kó ti advance ju àsìkò tá a wáyé lọ o ṣùgbọ́n lásìkò yìí ó ti rọrùn débi pé kódà wọ́n ti ń fi autonomous autonomous system sára àwọn nǹkan tá à ń gùn ọkọ̀ ojú omi ni o ọkọ̀ tá à ń gùn ni o kàn tẹ̀ síbẹ̀ pé ibi báyìí lọ lọ yóò gbé coordinate ẹ̀ jáde yóò sì máa gbé ọ lọ àwọn autonomous vehicles ti wà tí wọ́n fi ń ṣe taxi láwọn alẹ́ ibi tí wọ́n tún ti nídàgbàsókè nípa ọ̀rọ̀ tẹkinọ́lọ́jì ọkàn wọ taxi kò ní sí dáìbà kankan bẹ̀ orí áàpù rẹ ló ti sọ fún kọ́ wá gbé omi tó wà ó sì bọ̀ sílẹ̀ yóò sì mọ̀ gbé ọ lọ èmi lè ní steering èmi lè mọ̀nì yóò máa rìn káàkiri orí ilẹ̀ lọ́pọ̀lọpọ̀ gbà tá a bá ń sẹ́yìn àjò ní ìsìn <clears throat> Google map ìmọ̀ rọrùn ìmọ̀ jẹ́ kí ìrìn àjò rọrùn púpọ̀. so sáàtì sọ̀bi tó ń lọ ni yúwe ibẹ̀ sókò àdúgbò yẹn so bí kò sí complex tó ojoojúmọ́ lèèyàn máa lọ kò sí nǹkan tẹ́yìn rí láyé lé lẹ́yìn ọlọ́run àti gbogbo map so tẹ́ bá ti tẹ àdúgbò abẹ́ tẹ street kẹ̀kẹ́ máa tẹ̀lé tí ń sọ fún ẹni yóò mú yóò wà yín débi tẹ́lẹ̀ wáyé kọ́ra yóò ti yóò ti ya fọ́tò ilé ibi tẹ́ ń lọ àdírẹ́sì yóò ti ya fọ́tò àdúgbò ti yà sórí ẹ̀ gbogbo àdúgbò wa yìí bíi three four years ago ni wọ́n ti wá máàpù náà o títí wáyé wọ́n ti máàpù ẹ̀ lọ sàlẹ̀ bẹ́ẹ̀ wọ́n tún padà kódà ibi tí wọ́n ti máàpù ẹ̀ wọ́n ya àbùdọ̀fíìkì òun ti lé kí ó bọ̀ òun wọ̀n ráyè fọ́tò ẹ̀ ń bẹ lórí Google map dìfín orí kékeré ńgbà náà ó wá wo sọ lé pé wọ́n ń wo mọ́tò tí ń lọ ó sáré pé wọ́n rí kámẹ́rà sórí mọ́tò yẹn àwọn ọmọge lọ́wọ́ òun ti lè kí wọ́n gbà náà àti ìkọ̀mọ́ láti ń gbà náà so láti máàpù àdúgbò káàkiri so eléyìí olùwẹ́rẹ́dà subhanahu wa ta'ala olóṣè torí ìgbà míì àwọn èèyàn máa ń gbẹ̀sán pẹ̀lú technological advancement àti òyìnbó sí kinní kan tó dé kó òyìnbó wá sí kinní kan láwàá di kiri yó rárá o ọlọ́run ọba ló kọ́ ọmọnìyàn ṣùgbọ́n àwọn ètò rọrùn ìgbésí ayé kì í ṣe tó pàtàkì lọ́dọ̀ ọlọ́run ọba ló fi jẹ́ kí kò sẹ́ni tí ò lè fún kó sọ fáwọn èèyàn akálàṣe ìpìlẹ̀ gbogbo àwọn technological discoveries advancement yẹn náà àwọn mùsùlùmí kìlè tó pọ̀ ńbẹ̀ àbòsí àwọn kìfìrí àwọn kìí ó ṣe máa gbalẹ̀ yẹn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni wọ́n jí ọ̀pọ̀lọpọ̀ àwọn àmọ̀ yẹn nínú ìtàn ìtàn ògbàgbé rẹ̀ náà ọ̀pọ̀lọpọ̀ àwọn scientific discovery tí wọ́n ń lẹ̀ mọ́ àwọn scientists kẹfìrí wọ́n gbà á lọ́dọ̀ àwọn mùsùlùmí ni three hundred years tí wọ́n ti ń lo street light ní lójú títì ní Spain ní Madrid ńgbà àti àwọn mùsùlùmí ní ń darí rẹ̀ Britain wọn ò tí wọn ò mọ nǹkan tí ń jẹ́ bẹ́ẹ̀ nígbà crusade làwọn mùsùlùmí invent ọṣẹ soap látara òórùn burúkú tí ń rùn lára àwọn jagunjagun àwọn kiriyó àwọn mùsùlùmí ìnvẹ́ǹtì ọṣẹ tó di ní tí gbogbo ayé ń lò lónìí ìtàn ògbàgbé gbogbo àwọn nǹkan yẹn ọ̀jìbra nínú mathematics kò sí mathematics tí ò bá fọ́ jìbra mùsùlùmí lẹni tẹ́ńkù lọ́jìbra yẹn kò sí medicine modern medicine tí ó bá sí Avicenna Ibn Sina mùsùlùmí làwọn yẹn wọ́n lè jẹ́ philosopher o ṣùgbọ́n mùsùlùmí ni wọ́n sá eh, Islam ló produce wọn eléyìí wọ́n bá ní ká máa mẹ́nu bá a kàn sọ tẹ̀síwì wa di current affairs lásán ni látara bẹ́ẹ̀ ṣùgbọ́n torí pé àwọn àmì ọlọ́wọ́n bá yìí ká gbọ́ yé pé àmì ọlọ́run ọba ni kó sì máa tọ́ wa sọ́nà ká fi fọkàn balẹ̀ lórí islam àti ìjọsìn fọlọ́n bẹ̀rẹ̀ Allah subhanahu wa ta'ala kí ká fi ya kẹfìrí bí àwọn tó ya kẹfìrí àwọn tó ya kẹfìrí nú àwọn onímọ̀ ìjìnlẹ̀ nkankan yẹn wọ́n ya kẹfìrí kẹfìrí wù wọ́n yà lásán ni kìsì pẹ̀lú ọ̀ tí ì fi àmì tí tọ́ni sọ́nà kalẹ̀ tó fọmọ yàn kìsì bẹ́ẹ̀ olúwa ni pé.

wọ́n sì máa ládùúgbò ibi tí wọ́n máa wà olúwa ni wípé afaman yakhluqu kaman la yakhluqu ibi tọ́lọ́wọ́n bá ń tì wá lọ nìyẹn gbogbo àròyìn àwọn ìròyìn àìmérì ìrí iṣẹ́ agbára rẹ̀ yìí ọlọ́run pé sáà lè fi wéra wọn man yakhluqu ẹni tó dá gbogbo ẹ̀dá yìí tí í ṣe Allah kaman la sáà lè fi wé àwọn nǹkan tí ò dá nǹkan kan tẹ́ẹ̀sì ń jọ́sìn fún lẹ́yìn ọ̀nà àfáàní wọ́wọ́ haizu tó na ha máa hù fìlà ìbàdà ọlọ́run gbogbo nǹkan tí ó yìí iṣẹ́ wá débi wí àwọn òòsà tí dá jésù ló dá àti wọn sọ ọlọ́run ló kí ó máa fún jésù dípò ọlọ́run ti sọ pé ọ̀pọ̀ dá ṣé ọlọ́pẹ̀lẹ́ lè sọ pọ́pẹ̀lẹ́ ló dáa ni kí ló dé tẹ́ wá ń lẹ́yìn ọlọ́run ọba subhanahu wa ta'ala tó ọ̀dọ́ rẹ̀ náà ni ẹ̀dá gbogbo nǹkan ti wá olúwa tó dá tó ọmọ ẹ̀dá èèyàn sọ́nà láti mọ àwọn nǹkan tá à ń gbélé ayé ọmọ ẹ̀rọ ni o ìmọ̀ o ìmọ̀ ni o àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú nǹkan tó ọmọ ẹ̀dá èèyàn náà ní ń ṣe ọmọ ẹ̀dá èèyàn náà lẹ́nu pé ah, àwọn irú ọpọlọ wo náà ti tó àwọn nǹkan báyìí kalẹ̀ bóyá mọ́tò ni àbí bàálù bíbó wọn ti ṣe gẹ̀ẹ́dí bàálù fi ń gbéra sí ń fò bó ti tóbi tóun ọmọ èdè yẹn gan ò lè fò bó náà ṣe wòye bó lẹyẹ ti ń fò látara rẹ̀ táwọn náà fi wá òkú tọ̀ tó fi lè mẹ́yẹ máa fò ajẹ́páwa náà lè ṣe nǹkan tó náà lè fò bí ẹyẹ olúwa sì fún wọn ṣe wọ́n sọ pé ojú omi wọ́n ń pe àwọn ọkọ̀ ojú omi kan ní cruise ship bí ìgbà téèyàn gbé àwọn ilé alájà rẹ́rẹ́rẹ́ bíi mẹ́wàá àbí bíi ọgbọ̀n téèyàn wá pa wọ́n pọ̀ sójú kan wọ́n á fi sọ́kọ̀ ojú omi bàràkàtà wọ́n á ẹnì kọ̀ọ̀kan ní yàrá bí ìgbà téèyàn wà ní hòtẹ́ẹ̀lì mẹ́rin àwọn èèyàn máa ń lo cruise ship láti ṣe voyage láàrin oṣù kan àwọn ọkọ̀ àti àwọn ọkọ̀ àti ìyàwó wọn kàn máa gbafẹ́ lọ lórí omi yàtọ̀ sí pa àfi ń kẹ́rù wọ́n tún ń fọkọ̀ ojú omi sì gbafẹ́ irú àwọn cruise ship yẹn ní àìdíà eh, yẹn ni wọ́n ni wọ́n fẹ́ eh, Titanic tó sink ńgbà yẹn so àtìgbà yẹn náà ni wọ́n ti wọ́n tún gbìyànjú láti develop ojoojúmọ́ ni wọ́n ń kọ́ mi torí wọ́n máa ń kọ́ ọkọ̀ ojú omi bí ìgbà tí yẹn ń kọ́lé ni torí ẹ̀ gbogbo àwọn ọgbọ́n tọ́lọ́run bá wá sí ọmọ èdè èèyàn ń lò yìí ọlọ́run bá ló kọ́ wọn ṣùgbọ́n torí pọ̀rọ̀ lé ayé ni kò sẹ́ni tí ò lè ṣe kèfèrí lè ṣe ìtọ́sọ́nà ẹ̀sìn nìkan lolúwa kì í fún kèfèrí láti tọ́ ẹnìkan kan sọ́nà àwọn ànábì rẹ̀ àtàwọn tó gba iṣẹ́ lọ́dọ̀ àwọn ànábì rẹ̀ yẹn làwọn àfa àwọn ọlọ́wọ́n bá ṣiṣẹ́ ẹ̀sìn rán sòtòrí èyàn lè jọ́ mùsí kó jẹ́ scientist kó invent nǹkan kan tí ó wúlò fọmọ ẹ̀dí torí ayé ìgangan ò nítumọ̀ lọ́dọ̀ ọlọ́run ẹ̀sìn yẹn olópàtàkì <clears throat> ti ṣe ẹ̀sìn Islam olúwa ní pé sẹ́wá fẹ́ fi wéra wọn ni ẹni tí ń dẹ̀dá àtàwọn tí ò dẹ̀dá ẹ fẹ́ fi ìjọsìn fọlọ́wọ́n bá wé ìmọ̀ ìjọsìn fún nǹkan mi ìdẹ́yìn rẹ̀ ọlọ́ni afaman yakhluqu kaman la yakhluqu afala tadhakkarun ah, ẹ̀yìn rántí nǹkan ni ìrònú jinlẹ̀ ni tẹ́fẹ́ fìjọsìn fún nǹkan mìíràn lẹ́yìn ọlọ́run tolúwa fi jogún ọmọ fún ọ tó ní jésù ṣeun ṣé jésù ló dá ọmọ yẹn ni àbọ́lọ́wọ́n bá Allah wọ́n fún ọ lápọ̀nmẹ́ǹtì oríṣẹ́ nígbà tó ti ń dààmú láìmọye ọdún oní jésù ṣeun ọlọ́bàtálá ṣeun oníṣẹ̀ṣì làgbà ṣebólúwa Allah òun ló dá iṣẹ́ tó orí yẹn tó fi rí ni tó bá wù pé òní ni òní ni náà ni ọmọ tó bí ọlọ́run ló fún ọ òun ló dá ọmọ yẹn àti wọ náà <clears throat> tó bá wù pé òní bímọ òní gbogbo wàhálà rẹ ọmọ àti òní bí náà ni látara bẹ́ẹ̀ kódà dókítà lè wù pé nǹkan kan ò sí ọ gbogbo sísèmù ara ẹ ló wà nọmba òbímọ òbímọ náà nìyẹn bẹ́ẹ̀ tó bá lọ àdọ́pítà ọmọ olùwà subhanahu wa ta'ala oníṣẹ́fẹ́ máa fi wéra wọn ni àwọn tó sì kí ni o àwọn tí ẹni tí ń dẹ̀dá tí ṣe Allah kàmánlá ya kúlùkù ẹfẹ́ fi wé àwọn òsàtẹ́ ìjọsìn fún lẹ́yìn ọlọ́run afọlá tadhakkarun sí ọpọlọ tí kì í fapò ni ẹ ní common sense ni ọlọ́ni wa in ta'uddu Allah látara bẹ́ẹ̀ tẹ́ bá lẹ́ẹ̀ máa ka àwọn ẹ̀dẹ̀rẹ́ ọlọ́run ọba la tuksuha ẹ̀ lérí ka ẹ̀ lé encompass ẹ̀ lè kàtán ọlọ́ni inna Allaha lágọ̀fúrú rahim dájúdájú olúwa ẹlẹ́dàá allah ọba aláforíjì ni ọba oníkẹ́ni látara ìmọ̀kan àìmórí tọmọ ẹ̀dẹ́ yẹn máa ń ṣe wọ́n ní wọ́n pe kèfèrí ní kèfèrí torí pé máa ń bo ìmọ̀ da ìdẹ̀ra ọlọ́run ọba ìmọ̀ da sọ́bù mọ́lẹ̀ ìtumọ̀ kàfàrà ni pé kéèyàn da nǹkan bo nǹkan. so kifiriwa wá jẹ́ káfíìr nítorí pé ìmọ̀ dọwọ́ bo orí ọlọ́run ọba mọ́lẹ̀ ẹ̀tọ́ ọlọ́run ọba mọ́ lọ fẹ́lòmíì ọlọ́run ní dẹ́dà yóò mọ̀ pé àwọn nǹkan míì lólu dẹ́dà bí kò mọ̀ sọ pé ọmọ aráyé atúnidá ọlọ́run dẹ́dà lẹ́nìkan tún ní dá bá ní kò kankan tí ń wa máa lò ká sì jẹ́ kí ìsìláàmù kó pàtàkì nínú ètò wa ètò gbogbo nǹkan tá à ń ṣe gbà tó náà bá jogún ọmọ sẹ́nìkan dípò kó dúpẹ́ fọlọ́wọ́n ọba kó ṣe nǹkan tí súnà ní kó ṣe lórí ọmọ yẹn ìgbà náà ní wàá kó tòun fẹ́ pe léré àwọn yọ ó lè máa fọ títì kó mọ́ ọlọ́run sọ orí fún ṣùgbọ́n nǹkan fáwọn ọba ò fẹ́ ara tí ó mọ júwe pé yẹn gba ọlọ́run ọba ní olúwa rẹ̀ nìyí àwọn orí tọ́lọ́run ọba ṣe fún wa ibi tọ́lọ́run náà láàmú lò sí. àbá torí kọ́ló wá sóore kan fún wa dípò káwa máa forí yẹn gbé ìsìláàmù ga ká máa lẹ́ mọ́ ìsìláàmù gbọ́n ara wa ní pé ayé ti tẹ́wọ́ gbà wá o ẹ̀jẹ̀ á tẹ àwọn èèyàn náà lọ́rùn so bóyá èèyàn ń joyè kan wọn àní pẹ́tọ̀ torí oyè tó ń jẹ yẹn wọ́n fi ṣe oyè kan nílùú àbí lórílẹ̀‐èdè yóò wá ní pẹ̀tọ̀ àwọn fẹ́ ṣe reception fún oyè tó ń jẹ yẹn torí náà káwọn kiri kọ́kọ́ ṣàdúà káwọn ẹlẹ́bọ náà ṣàdúà torí gbóhùn joyè lẹ́yìn náà káwọn afọ àwa ṣàdúà ìtumọ̀ ẹni pé orí tọ́nà bá ṣe fún ẹ̀dọ́ ẹ̀fún ọlọ́ọ̀bà nìkan ló yẹ kó o dúpẹ́ fún òun wá òun wá ojú rere lọ́dọ̀ àwọn kiri yóò náà lọ bí ìjókòó kan lánàá àwọn náà ṣe ẹnìkan rípò gíga wọn á pe àwọn tó fẹ́ jó cultural dance wá wọ́n ń jẹsẹ̀ mẹ́lẹ̀ wọ́n dúdú cultural dance iye kọ́ lọ́wọ́ bá sóore fún yẹn ní mùsùlùmí wọ́n á wọṣọ ìbílẹ̀ wọ́n á so eh, kíní mọ́ aṣọ funfun wọ́n á so eh, kíní márùn bí àwọn babaláwo wọ́n wá ń jó níbi tó jẹ́ pé ninety percent ninety five percent mùsùlùmí ló wà mẹ́ mùsùlùmí làwọn tí wọ́n ń ṣe kíní ẹ̀ mọ̀ tí òròrí ẹ̀sìn torí pé àwọn òròrí ẹ̀sìn yẹn pàtàkì kó mọ̀ wà pẹ̀lú yẹn gbogbo gbà èyí ó sì máa ṣe bí àwọn ẹlẹ́bọ kò ní mọ̀ kí ni cultural dance ní ti pẹ̀lú kọ́lọ́ wọn bá ṣòro fún yàn ìjókòó tí èsì pẹ́ẹ́nì kankan ló fọ́ọ̀sì yín láti ṣe dábàá sọ pé tọrọ nítorí fẹ́ ká ṣe là ń ṣe wọ́n làwọn ẹ̀fẹ́ ṣe fídọ́ọ̀mù mùsùlùmí náà lọ́mọ tí ń ṣe fídọ́ọ̀mù mùsùlùmí náà lọ́gá o ṣùgbọ́n àtòyìn àtàádùn àti ìrèké náà ni wọ́n fi máa ṣàdúrà orógbó yóò jẹ́ kó gbó bí àwọn ẹlẹ́bọ àwọn kiri yóò gbàtà ń gbélé wa ńgbà táwọn kéékèèké táwọn máa ń ṣe ìkómọ ìyẹn gbámú mọ táwọn pásọ bá àwọn pásọ máa fi orógbó àti obì wọn mọ àwọn pásọ náà ni wọn máa ń ṣèkómọ o ṣùgbọ́n orógbó àti obì náà wọn fi ṣàdúrà fọmọ. sọ ẹ pé ìjẹ́kẹ̀fẹ̀rí ọ̀nà kan náà ni àtẹlẹ́bọ àti ìṣẹ̀ṣì àtàwọn kiri yóò kankan náà ni wọn torí ẹ rí i pé kiri yóò àti ìṣẹ̀ṣì wọn ìtakora wọn àbí wọn máa takora wọn ara wọn ìtakora social media ẹ ní gbọ́ pé kiri yóò ń bá àwọn ẹlẹ́bọ àbí tí sẹ̀lẹ̀ ó bá tún máa lo olúgbọ̀n olókù tó mọ̀ sọ mọ̀rìwò mọ́ra wọ́n láwọn lọ wẹ̀ lódò ẹ̀dá kí ni yàtọ̀ láàrin wọn àtàwọn ẹlẹ́bọ kò sí yàtọ̀ kankan náà ní ìpìlẹ̀ àti nínú ẹ tuntun ìgbésí ayé wọn torí pé kèfèrí náà ni kèfèrí ó máa jẹ́ Islam nìkan ló stand out ẹ̀sìn ìmọ̀ ọjọ́ sì fọ́lọ́ ọbẹ̀ ẹ̀dá ọ̀kan ṣoṣo sẹ́dẹ̀kẹ́ bá pẹ̀lú ẹ̀ mùsùlùmí títí wọ́n á ṣe bí àwọn ẹlẹ́bọ yẹn á lẹ̀ máwọn ẹlẹ́bọ náà torí pé ìsìláàmù gbé tiẹ̀ wá lọ́tọ̀ èsì èsì ìsìláàmù ó wà lọ́tọ̀ kí ni túmọ̀ cultural dance níbi ètò tí mùsùlùmí gbé kalẹ̀ kí ni túmọ̀ à ń fi orógbó tàdúrà níbi ètò tí mùsùlùmí gbé kalẹ̀ bí wọ́n bá fẹ́ gba kíkẹ́ ẹ máa ṣe gan ó yẹ yarí pẹ̀ sí kátà sọ pé ẹ̀yin náà lẹ́ lẹ́tò ẹ̀yin náà lẹ́ nígbà ẹ̀yin lẹ́ lágbà ẹ̀yin náà lẹ́ tún design design design ìtumọ̀ ẹ̀ ni pé ẹ̀sìn ò pàtàkì sọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn so pé wọ́n ṣe irú ẹ̀ fún kèfèrí kan wọ́n ṣe irú ẹ̀ bẹ́ẹ̀ kò túmọ̀ sí ó yẹ káwa tàwa mùsùlùmí kó ṣe kí ni o ó yàtọ̀ so ẹ̀rọ fẹ́ ṣe freedom pọ̀mọ̀ kí ló ní kẹ́ ẹ mọ̀ pé àwọn àfa àwà tán wá ṣe wá sí fáwọn èèyàn bẹ́ẹ̀ kẹ́ ẹ mọ̀ ṣe freedom tẹ káfíńtà bí atari kìdí tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ẹ máa pọ̀fọ̀ níbi tẹ́ tí ń fẹ́ máa bẹ lọ́run lórí kọ́lọ́n fún àlùbáríkà ti tẹ́gbọ́n mọ́ ṣe torí ìrònú wa gbọ́dọ̀ jẹ́ ìrònú Islam ẹbí tọ́lọ́ máa ń pè wá síbi ìmọ̀ fi jọ́sìn fún ìjọsìn náà sì lé ayé wa ìmọ̀ pè làákà ìwá síbẹ̀ ni àwọn àyàtà àkàlọ́ ní àfàlà àtà àkìlò ṣé ẹ̀ sí làákà yìí níbi ó ni látara bẹ́ẹ̀ wàyí tàcúdù ní ẹ̀mẹ́ta lọ tẹ́bàlẹ́ máa ka ìdẹ̀rẹ́ ọlọ́wọ́n bá látọ̀sù ha ẹ̀ níka inna allaha lagafuru rahim ẹjọ́ ọlọ́wọ́n bá aláforíjì ni o wíwé dẹ́ẹ̀tì dẹ́ẹ̀tì gbẹ́ngbẹ́rí nínú ìgbésí ayé yín ẹ padà kú mẹ́ ẹ fìjọ sí fọlọ́wọ́n bá nìkan ẹjẹ́ kẹ́sì òkun yín lójú values ẹ̀sìn yẹn jẹ́ pàtàkì òun ló fi jẹ́ pé nínú ilé ẹnì kọ̀ọ̀kan náà àwọn values ẹ̀sìn yẹn níhàn ni ò sí ní fi hàn torí wọ́n gẹ́gẹ́ bí mùsùlùmí náà lọ ń sọ̀rọ̀ àwọn tẹ́ múra lẹ́sìn àwọn súnà ló ń sọ̀rọ̀ wọn balabala bó ní ọkọ ọmọ rẹ àdìyàwó rẹ ti fẹ́ kẹ́kọ̀ọ́ eléyìí àfa àtọkọ yẹn láàfa ṣùgbọ́n súnà ànábì ní gbógun tì bó níyàwó àtọmọ tiẹ̀ náà ti wá fẹ́ rí súnà yẹn ṣe tí ìbá ti kan bá yarí mílùmílù àfa àtọ ẹkọ ti kọ ọmọ rẹ torí kọ ọmọ rẹ ti súnà ṣùgbọ́n ọmọ ti yà sẹ́wọ́ mọ́ ẹ ò gbèsè òhò ni wọ́n lọ kọ́ yunifásitì ni sẹ́mbálẹ̀ yẹn wà educated tó yẹ kó kọ́ máa wùwà bí ẹranko ni tẹ́fẹ́ mọ́mọ́ ládùúgbò kó ti wọ skul yóò bẹ̀rẹ̀ sí wọ sùkùtù sí ìwọ̀ tẹ́lẹ̀ yóò pọ́n di iléwé ládùúgbò ó lè máa búra kódà kó ti máa sẹ̀sì díẹ̀ díẹ̀ tẹ́lẹ̀ skul tó wọ̀ ní òdìjú ó sẹ̀sì mọ́ ṣé bọ́lá bá sọ fún yẹn ó yẹ máa fà ìmọ̀ orí sí ni torí pé túmọ̀ gbọ́ àwọn kan yẹn nìyẹn ìsẹ̀mí wa tó ẹjẹ́ kúrè kan tọ́lọ́wọ́ wá ṣe fún wọn wọ́n ń jẹ́ ká sẹ́rí kúrò níbi tọ́lọ́wọ́ bá orí èdè nìyẹn orí yẹ̀bùyẹ̀bù nìyẹn ta'ala kò dé kwanilẹ̀ tẹ́ ka ìdẹ̀rọ ọlọ́wọ́ ya ẹ̀ ní ká láíláí ṣùgbọ́n ọba ìyọba aláforíjì ni ọ̀bọ oníkẹ́ni tó bá ti padà lórí àṣìṣe rẹ olùwà náà padà lórí ìyà tó sàdéhùn wallahu ya'lamu ma tusirruna wa ma tu'linuna ọlọ́run ló ń mọ ẹni tí wọ́n ń fi pamọ́ àti ní tí wọ́n fi hàn ẹni tó fi ìjẹ́ kèfèrí sínú tí ń fi ìsìláàmù hàn ọlọ́run ọba mọ́ ẹni tó ti fi ìsìláàmù sínú ìsìláàmù ti wù ú ṣùgbọ́n àwùjọ tó wà ń wò pé tọ́ bóun ló ń ṣe wá fẹ́ ṣe ọlọ́run bá yẹn náà ọlọ́run bó ti lo àníyàn rẹ̀ yẹn yóò fi jó rọrùn fún ibi tí ó ti máa rí ìsìláàmù rẹ̀ ṣe ọlọ́ni ó mọ nǹkan tẹ́ ẹ fi pamọ́ àti tẹ́ ẹ fi síta àtẹni tí ń ṣe kèfèrí lábẹ́ tí ń fi ìsìláàmù hàn ọlọ́run bá mọ̀ yóò sì tú àṣírí rẹ̀ náà kó tó kú. ọlọ́ni walladhina yad'una min dunillahi la yakhluquna shay'a ọlọ́run láwọn nǹkan tẹ́ ń pè lẹ́yìn ọlọ́run bá wọn ò lè dá nǹkan kan wa ọlọ́run láwọn tí wọ́n ń sin nǹkan míì lẹ́yìn ọlọ́run ọba òkú ni wọ́n wo ghayru ahya wọn ò lẹ́mí kankan òkú ayé wọ́n kàn rìn lórí ilẹ̀ ni tòkútù bá dàbẹ̀ kìyàmà náà bí òkú náà ni wọ́n wá òkú ní sẹ̀mí nínú náà wọn ò sì ní kú òkú ọ̀run nìyẹn. wa ma yash'uruna ayyana yub'athun ọlọ́ni ọmọ èdè wọn ò sì ní máa wọn ò mọ̀gbà tó lọ́wọ́ bó gbìn wọn dìde wọn ò mọ̀gbà tó lọ́wọ́ bó gbìn wọn dìde nínú àyà yìí ọlọ́wọ́ bá fi àwọn kèfèrí tí wọn ò jọ́sìn fọlọ́wọ́ bá lójúkọ̀nà Islam ó fi wọn wé òkú sọ bẹ́ẹ̀ bá bímọ tó wá di kiri yó òkú ọmọ lóbi yẹn èèyàn lóbi tó sì wá ń kiri yó tí ò tí fóun bẹ́ẹ̀ òkú baba lónìí òkú òbí nìyẹn ìgbà tó bá tó gba Islam ló tó dára yìí torí pé òkú ayé yóò sàn ju ọmọ èdè yẹn lọ́nà náà jahannam kọlọ́mọba àtàwọn àtàwọn ẹbí wa kọlọ́mọba kó sí wa lọ́mọ àlìjánná gbogbo àwọn tó ti kó mọ̀ táwọn akiri ó rán àwọn tá a mọ̀ lẹ́bí ara ọ̀rẹ́ ojúlùmọ̀ alábàgbé ọlọ́mọba fi islam sí wọn lọ́kàn kálí papọ̀ láyé kálí papọ̀ lálùkìyàmà tá a bá papọ̀ láyé tí islam ò pa wákọ̀ tó bá dàlùkìyàmà ọlọ́mọba yóò yọ ìrí kù lára àgbàdo kálukú ọlọ lọ́tọ̀ọ̀tọ̀ àti ní mí sára wa tó yẹ ní ayé ni kéèyàn ti kó ti ṣàlàyé ẹ̀sìn ìtẹpẹlẹmọ fáwọn ará ilé rẹ̀ tí wọn ò mùsùlùmí àbí tí wọ́n ń ṣàgbé sọ́lọ́ wọn bá pẹ̀lú orúkọ islam abẹ́lẹ́nu àánú ẹ̀ eléyìí tí a sọ ẹ̀kọ́ náà kó jẹ́ kó yí wa kó ṣe wá lójú ọ̀sẹ̀ fún ti dọjọ́ alẹ́ wa àwa àtàwọn ẹbí wa kọ́lọ́n kó ṣe wá mùsùlùmí o ọlọ́mọdé akún o wala la ilaha illallah وصلى الله وبارك على محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا والسلام عليكم ورحمة الله وبركاته